من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ òní ni yaumul ahad. ọjọ́ karùn-ún oṣù kẹta oṣù rọ̀bí ọ̀lẹ̀ awúwàlù ọdún fourteen forty one ìtẹ̀síwájú nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. hadith 438 hadith 438 باب قول النبي صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا wàtọ̀húrọ́ orí ọ̀rọ̀ kọ́wùlì nàbí yìí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ànábì kí ìkẹ́ àti ọ̀là aláwọ̀ máa bá a tó sọ pé jùn láti lé wọ́n sọ ilẹ̀ di ibùkírun fún mi wátọ̀ húrọ́ àti ohun ìmára lì fún mi. wọ́n sọ ilẹ̀ di ibùkírun àti ohun ìmára fún mi. ìyẹn ni pé orí ilẹ̀ gbansasa tá a mọ nǹkan kan lé ìjọ ànábì ní ẹ̀tọ́ láti kírun níbẹ̀ ní ìyapa sí. Si, àwọn ìjọ tó ti síwájú tó jẹ́ pé àwọn ò lẹ́tọ̀ọ́ Allah ò ṣe ní ìlànà fún wọn kò dẹ̀ fún wọn láti kírun ní ilẹ̀ gbansasa àfìgbà tí wọ́n bá tó wọ inú ilé ibi tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí ilé ìjọsìn bákan náà Allah subhanahu wa ta'ala ó tún ṣe ẹ̀jẹ̀ fún wa pé nígbàkigbà tá a bá fẹ́ ṣe ìmọ́ra tí a bá ní àǹfààní láti lo omi fún ìdí kan tàbí òmíràn ká lo nǹkan míì dípò rẹ̀ ohun tá a wàá lò dípò rẹ̀ ohun tá a máa lò dípò omi òun ni ilẹ̀ ẹ jẹ́ ká wá kà á nínú hadith hadith four three eight. عن جابر ابن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسة لم يعطهن أحد minali anbiya iye qabli nusiritu birob nusiritu birob masirata shahar waju'ilati li ale aridu masjida wa tahura wa ayyuma rajulin min ummati adirakati usola faliyusolli wa uhilati li aliganaim wa kana nabiyu yub'athu ila qaumihi khassa wàbùrìtù ìlànà sìkáfà wà òtítù ṣàfàà. Hadith four three eight nínú tírà sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. An ibni abdullahi láti ọ̀dọ̀ jábìrì ọmọ abdullahi kí Allah yọ́nú sí i kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà Allah máa bá a ó sọ pé òǹtúìtù khamsa wọ́n fún mi ní nǹkan márùn-ún wọ́n fún mi ní nǹkan márùn-ún ta ló fún un allah subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala òun ló fún ní nǹkan náà nítorí pé àwọn nǹkan náà kì í ṣe nǹkan tí ènìyàn ẹgbẹ́ ẹni tó lè fún bí kò ṣe allahu subhanahu wa ta'ala. wọ́n tún yìí tó kọ́ mú sáá wọ́n fún mi ní nǹkan márùn lam yọtọhùnà ahadun wọn ò fún ẹnì kankan rí mínàlè àbíyá nínú àwọn ànábì kọbìlì síwájú mi. àwọn ànábì tí wọ́n ti lọ Allah subhanahu wa ta'ala. Ọ dá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ Allah ò ní máa dá àwọn ẹrú rẹ̀ ní ọlá irú ètò bá wù ú láti dá ẹrú àdéhìsì wa jẹ́ kó yé wa pé àwọn nǹkan márùn-ún kan ń bẹ o tí ó jẹ́ pé Allah ó fún kò sí ọ̀kan nínú nǹkan márààrún náà tí aláwo fún àwọn ànábì tó ti síwájú bẹ̀rẹ̀ lórí Adam aleyhi salam títí dé orí ànábì Isa ọmọ Maryam aleyhi musalatu wa kí wá ní àwọn nǹkan náà tí aláwo fún ànábì wa nìkan sọ nùsúrìtù bí rọ́ọ̀bù wọ́n fi ìbẹ̀rù ṣe àrànṣe fún mi wọ́n fi ìbẹ̀rù ẹ̀rù jẹ̀jẹ̀ wọ́n fi ṣe àrànṣe fún mi ìbẹ̀rù masirata shahar ìbẹ̀rù tó tó ìrìn oṣù kan ìbẹ̀rù tó tó ìrìn oṣù kan wọ́n fi ṣe àrànṣe fún mi kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé èyíkéyìí ogun tí ànábì bá fẹ́ jà sallallahu alayhi wa sallam tó bá ti kù ìrìn oṣù kan tí wọ́n máa rìn dé pápá ogun Allah ó ti fi ẹ̀rù pa àwọn kèfèrí wọ́n ti kú ara. Yorùbá ti máa sọ pé ó èdè bíi ìjà kú kí ló ẹrú ni ẹrú ni ẹrù máa sọ̀yàn di ọ̀lẹ ló fi já sí pé àwọn tẹ́rí tí wọ́n máa ń ja wrestling tí máa ń ja boxing àti àwọn ìjà míì wọ̀nyẹn wọ́n máa ń dírọ́ọ̀gì ara wọn pé táwọn bá kọ́kọ́ rí ẹni táwọn fẹ́ bá jà kó má sí ẹ̀rù lára àwọn torí pé ẹni tí ẹ̀rù bá wà lára rẹ̀ irú ìjà yòówù kó wà lọ́wọ́ rẹ̀ òun náà di ọ̀lẹ ni yóò di ọ̀lẹ ni àpẹẹrẹ mi ìtúrè kí ni máa mú kí olè kọ́ wọlé kí o ń lé kọ́ má lè ṣe nǹkan kan kí lọ́gànjọ́ òru bí èèyàn bá kọ́kọ́ gbọ́ gbàù gbàù tí ẹ̀rù yẹn bá wọlé sára èèyàn bó ṣe kéèyàn máa tọ̀ ara bó ṣe kó máa yàgbé ara bó ṣe kí gbogbo oríkì ara rẹ̀ kó máa wá sòósòósòósòó kó máa gbọ̀n. kò ní lè gborí kódà yóò fẹ́ sọ pé kílẹ̀ ò lanu kó ń kó sínú lẹ̀ tó bá já sí pé àyà onílé ki tẹ́rù ò bá tó gbọ́ gbàù gbàù níbi ilẹ̀kùn rẹ̀ tó ní ta nìyẹn sọ ya wèrè sọ ma ibi wasa wá sá tí n bá bọ́ ń ta n bẹ̀ ń tiẹ̀ bọ́ lónìí ilẹ̀ ó mọ ọ kò sólè tí ó dúró. kẹ́ ẹ ma mọ ẹrụ ẹ̀rù ẹrụ ọ ma máa ń ogun ni wọ́n máa ń jẹ́ kí ogun jáàyàn ni lọ́tọ̀ agbára ni wa máa da ẹrụ sínú ọkàn àwọn ọ̀tá rẹ. àwọn tí wọ́n lérò pé pípa làwọn pa nábì pípa làwọn pa àwọn mùsùlùmí Allah ti wá da ẹ̀rù sínú ọkàn wọn nígbà tí ìrìn tí wọ́n ìpàdé ara wọn bá ku oṣù kan ṣé nígbà náà ẹ̀sìn òní wọn gùn kí wọ́n sì tó sọ pé àwọn ó débi táwọn ti fi ìjà pẹ́ ta ó lè tẹ́kì wọn lóṣù kan ó lè tẹ́kì wọn lóṣù méjì wọn á máa rìnrìn mí tó ga sí pé oṣù mẹ́ta wọ́n sì wà lórí ìrìn tí wọ́n tí ì débi tí wọ́n ti pàdé ara wọn aláwo ti wá jẹ́ kí àwọn kèfèrí ó kú ara wọn á ti kú sára ẹ̀rù ó ti wà nú ọkàn wọn aláwo ṣe eléyìí fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam láti fi láti fi lè ràn án lọ́wọ́ lójú ogun ló fi já sí pé àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n ní kò sí ogun kan tánàbí ìjáàrí tí ò borí kò sí ogun kan tí ànábì jàrí tí ò borí eléyìí tó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ yí dande oní ogun Uhud tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tí wọn ò gbọ́ràn sànábì lẹ́nu ni wọ́n bá ogun lọ nínú àwọn sọ̀hábà ànábì padà borí ogun Uhud náà ni sallallahu alayhi wa sallam. èyí jẹ́ ohun àkọ́kọ́ nínú nǹkan márùn tí Allah ṣe fún alẹ́dùwà Muhammad tí ó ṣe bẹ́ẹ̀ fún àwọn tó ṣíwájú rẹ̀ táwọn náà sì jà ogun. ìkejì wàjú ìlàtì lí alẹ́ àrídù masjidan wàtọ̀húrọ́ wọ́n ṣe ilẹ̀ fún mi ní mọ́sálásí àti nǹkan mara wọ́n ṣe ilẹ̀ fún mi ní mọ́sálásí àti nǹkan àmára èyí tó jẹ́ ohun ẹ̀sà tọ́lọ́n tó ṣe fún anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìjọ tó ti lọ bí wọn ò bá dé ilé tí wọ́n kọ́ fún ìjọsìn wọn ò lè jọ́sìn bí wọn ò sì lo omi wọn ò lè rí àlùwàlá ṣe dandan ni wọ́n gbọ́dọ̀ lo omi wọ́n sì gbọ́dọ̀ kírun nínú mọ́sálásí àmọ́ ìjọ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam aláwòdẹ fún wa wípé ibikíbi tá a bá wà kọ́sàmọ́ ti jẹ́ orí àkìtàn kọ́mọ́ ti jẹ́ tọ́ílẹ́ẹ̀tì kọ́mọ́ ti jẹ́ àyè ẹ̀gbin ilẹ̀ gbansasa tí wọn ò kọ́ nǹkan kan lé lórí a lè kírun bẹ̀ tọrọ bá gba ká kírun bẹ á kírun bẹ ló fi jẹ́ pé ní nineteen eighty seven eighty eight tí mo bẹ̀rẹ̀ tàlímù tí tàlímù mi sì bẹ̀rẹ̀ pẹ̀lú àgbọ̀dọ̀ kírun lẹ́yìn òun wíìrìdì tàlímù mi bẹ̀rẹ̀ pẹ̀lú pé a gbọ́dọ̀ kírun lẹ́yìn oníwírìdì gbogbo ìlú ìbàdàn lọ́jọ́ náà lọ́hùn wọ́n wà nínú òkùnkùn súfí adli lẹ́sìn rí mọ́sálásí kan tí ò ní jẹ́ mọ́sálásí bàbá ń wírìdì nílùú ìbàdàn yìí o adli lẹ́sìn rí. lásìkò náà mò ń gbé ní òde ajé òdàgẹ́sẹ̀ ń pè ní òde ajé ilé ẹja wọ́n ti kọ́ ilé epo síbẹ̀ lónìí ibẹ̀ ni mò ń gbé gbogbo mọ́ṣáláṣí tó wà lóde ajé pátápátá kò síbi kankan bẹ̀ tí wọ́n ti ṣe wúrìrì ó jẹ́ mọ́ṣáláṣí kékeré ni o tí kì í ṣe elérò púpọ̀ ó jẹ́ ètò tóbi ni o wọ́n ń ṣe wúrìrì wọ́n ń ṣe jálàbí gbogbo ìmáàmù òde ajé pátá lásìkò náà yálà ẹ̀yìn òde ajé ni o ìwájú òde ajé ni o òkè òde ajé ni o pé ẹ mọ́ wá sí géètì ilé mọ́tò la nǹkan kan o gbogbo wọn pátápátá ń wúdìdì ni wọn bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣe jálàbì tó túmọ̀ sí pé àfẹ́ ẹlẹ́bọn gbogbo wọn èmi nìkan mo wá dìde pé a gbọ́dọ̀ kírun lẹ́yìn wíìrìdì níbo lẹ lérò pé ti máa kírun. mọ́ṣáláṣí iwájú ilé wa gangan wọ́n lé mi bẹ̀. kí ló fà á nípò ga sí pé lọ́gán tí mo tí mo rí òdodo yẹn wípé ọ̀nà tí wọ́n dá ó ti sọ wọ́n di kèfèrí èmi ni mo sì máa ń pèrún mọ́ṣáláṣí èmi ni mo máa ń ṣe ìkọ́ ọmọ nínú mọ́ṣáláṣí ilé iléwu lòdì ajé ohun tí ó wà ṣẹlẹ̀ ni pé màá pèrún tán màá kú mọ́ṣáláṣí màá pèrún tán màá kú mọ́ṣáláṣí tọ́ba ìkọ́ ọmọ wọn ò ní rí mi tí wọ́n bá ti ń sálámà báyìí ni wọ́n rí mi lẹ́gbẹ̀ẹ́ kan tí mà kírun ìmáàmù ò tiẹ̀ tètè fura ṣùgbọ́n bàbá kan ń bẹ bàbá òun òní máa ń sábà múgútó mọ́sálásí bàbá òun wá sọ mi dáadáa pé tí n bá ti pèrún tán mo jáde màá pèrún màá rọ mi sínú àgélẹ̀ màá gbá mọ́sálásí níwà jáde so bí mo ṣe kírun kan tán lọ́ba ni bàbá ìmáàmù gbọ́gbọ́n náà lọ́n bàbá bí ti ń kéwú ní ń pè ní ìmáàmù ìmáàmù wa gbà náà bàbá bí ti ń kéwú ilé wọn ní ń bẹ lẹ́yìn e, e, e, ilé epo ọ́fíà ó ní ẹwọ́ ọmọ ẹ̀ dáadáa o ẹwọ́ ọmọ ẹ̀ dáadáa ọgbọ́n náà lọ́wọ́ ọmọ ni mí àti ìdí àbúrò ó ní ẹwọ́ ọmọ yìí dáadáa o láti bí oṣù kan sẹ́yìn kì í bá wa kírun ẹ̀ẹ́n bàbá ní ngbọ́ ẹ̀ kí ẹ̀ bá wa kírun mo ní bẹ́ẹ̀ ní sà ó ní ẹjẹ́ wa bí léèrè báyìí lójú gbogbo ayé kí ló fà á ah, mo ní ohun tó fà á ó yẹ kí bàbá ìmọ̀ọ́mù náà mọ̀ bàbá ò mọ̀ mo ní à ó torí pé mo ti wá bá yín lé mo sọ pé wúrìdì tẹ̀ ń ṣe yìí ìmọ̀ sọ̀yàn di kẹfìrí ni kìíní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń ṣe jálàbì ẹ sì tún sọ fún mi pé ẹ tún máa ń yẹ nǹkan wò ṣe rí pé nǹkan mẹ́ta ti wà lọ́yìn ọ̀run yín mo ní ọ̀tọ̀ wá ní ọ̀ràn pé ẹ fèsì kíbúlà ọ̀rọ̀ fíkìú nìyẹn ọ̀rọ̀ àkìdá lélẹ́yìí kò é dọ́gbọ́n sí. ẹ wọ́n ní ṣé ní tí òjọba wa kírun nù wọ́n ní hẹn ẹ ọ̀fẹ́ kan ní wọ mọ́ṣáláṣí mọ́ ni so látòní lọ kó o mú kan nu méjèèjì nínú nǹkan ọmọ bá wa kírun kájọ máa kí i tàbí kọ̀ wá bí tó ti máa kírun rẹ̀ wọ́n sàlẹ̀ mí kó mọ́ṣáláṣí ní kúkúrú èdè. n bá tún lọ mọ́ṣáláṣí mi the same error níbẹ̀ gbogbo mọ́ṣáláṣí mi o mo wá máa ń dànù mi kí mo dànù kí tó ọdún mẹ́ta ọmọ dànù kí ni mo dúró sórí àkídà pé àdìsẹ́ afẹ́ ẹlẹ́bọ kò lè ṣáájú kírun fún mi àwọn sì ni ẹlẹ́bọ ni wọ́n nígbà tó wá di pé mọ́ṣáláṣí olùsọjí ọkọ mi mọ́ṣáláṣí ọ̀tún ọkọ mi kò sí kọ́ mi wọn á wò pé kí ló kù tí màá ṣe báyìí mo wá bọ́ sẹ́yìn kù líle wa bẹ́ẹ̀ mo ti wá ń kírun so ọ̀kan nínú àwọn ọmọ tí mo wá máa ń bá sọ̀rọ̀ lọ́nà wa ní à ṣé ibi tá a ti máa kírun ni ni mo ní bẹ́ẹ̀ ni ibi tá a máa kírun nù. No bá a ti á pé méjì nù. ọlá pé jóyìn láti lé àrídù eh, jóyìn láti lé àrídù masjidan wàtọ̀húrọ̀ tó ń túmọ̀ sí pé kásọpọ̀ wà ní ẹ̀fàrómẹ́ǹtì tó kún fún àwọn àfẹ́ ẹlẹ́bọ tó ga sí pé àwọn ni wọ́n ń darí mọ́ṣáláṣí ọ̀bọ̀ síta gbansasa ó kírun ẹ̀ irun àdá kí lóore fún ọ Juko kó kírun lẹ́yìn ẹlẹ́bọ lọ bó tilẹ̀ kà sí pé alihamudulilayi ogun náà ti di ogun àjàyè àti rí àwọn mọ́ṣáláṣí alùsùnà tọ́ka sí pé ibi tó bá ti fẹ́ kírun ó lọ rẹ̀ ń bẹ̀. bákan náà ni ìmára ìmára tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi òun ni wọ́n fi máa ń ṣèmára àwọn ànábì tó ti lọ omi lọ́lọ́ yọ̀ǹda fún wọn àmọ́ ńgbà táwọn ẹbí dé ó fi táyà mọ́mù kún táyà mọ́mù náà sì ni pé kéèyàn lo ilẹ̀ kó lo ilẹ̀ yálà erùpẹ̀ ẹlẹ̀ tàbí òkúta ẹlẹ̀ ó di nǹkan méjì àbí.